أعوذ بالله من الشيطان الرجيم هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرج منها من غم أعيدوا فيها أعيدوا فيها وذوقوا عذاب الحريق إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وهدوء الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه بعد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته له العزة العظمى على الأرض كلها مشاركها ترى كذاك المغارب Ajẹ́rì pé ọkàn ni ọlọ́run ọba tí ó ní gbogbo ayé àtọ̀run. Lahu al-izzatu al-azima ala al-ardi kulliha. Ọba tí ó tún tà lè fi iyì rẹ̀ wé nínú yìí ní ìta àwọn wọ̀lá gẹ́gẹ́ bí yìí. Lahu ìtóbi ọlọ́run ọba kò sí ń tà lè fi sẹ́gbẹ̀ rẹ̀ o nìkan náà lọba tó ní sí tóbi. ọ̀lẹ́lẹ̀ arúgbé kò lè ha. mo ṣe ń lo ọláyé lórí ilẹ̀ bẹ́ẹ̀ náà ló ń lò nínú sánmà bẹ́ẹ̀ náà ló ń lò ó káàkiri gbogbo. làwùlì ọ̀ìzà tó lè rìn mọ́ ọ̀lẹ́lẹ̀ arúgbé kò lè ha. díẹ̀ nínú sọ́lọ́run ọba dá ló fi hàn wá. màṣáàrígùn ibòyá ya ní ibòwà ọ̀run ní lọ́wọ́n ọba náà ni ọba tí ó jásí pé kò síbi tí apá rẹ̀ ò ká kò sí ságbára rẹ̀ ò dé mọ̀ṣáàrí ha tọ̀rán kàdá kẹlẹ̀ mọ̀ bá ọlọ́run nìkan ọba tí nẹ́tíwọ̀kì rẹ̀ kárí gbogbo ayé gbogbo oríṣiríṣi àwọn nẹ́tíwọ̀kì táwà ń lò láyé yìí ó níbi tó dé àṣàárín kò ha ṣùgbọ́n nẹ́tíwọ̀kì tọ́ ọlọ́run gbogbo jẹ́ pò ń gangan lọba tó ní àṣàárín kò ha kò síbi tí yàn wà tí ọ̀rọ̀ lọ ń connect tó ra kàdá kalẹ̀ mọ̀gárí bó èyàn wà láwọn bòmí kò ní ẹ̀rọ àwọn ẹ̀jẹ̀gbẹ́ rẹ̀ connect ṣùgbọ́n bọ̀ lèyàn wà láyé tí ọ̀rọ̀ lọ ń kọ̀ náà. màṣáárì kò sọ̀rọ̀ ẹ̀tọ́ láwọn ìjàdá kẹlmọ̀ kàrí bó. ọdúpẹ́ fọlọ́wọ́ ọba náà. alihamudulilayi. sọ̀rọ̀ alekun ọlá ọlọ́run fún anábẹ́ muhammadu sallallahu alayhi wa sallam. kúndé ọlọ́run ọba nínú àánú rẹ̀ àti kẹrẹ̀ kó jọ kó bọ́ ṣe alekun yọ̀ọ́nà rẹ̀ fún àwọn sọ̀hábà. bákan kó túbọ̀ fún wa ní àgbáyé ẹ̀sìn yìí kó ṣe wá lákan nílẹni tí ẹ̀sìn yé kó mọ̀ ṣe wá lákan nílẹni tí ń dẹ̀ ẹ̀sìn rú àti kan lára ẹni tí wọ́n dẹ̀ ẹ̀sìn rú mọ́ lójú torí méjì náà ni láwùjọ wa mùsùlùmí lónìí àwọn mìíràn àwọn dẹ̀ ẹ̀sìn rú máa wọ̀nyẹ̀ lójú àwọn ẹlòmíràn àwọn dẹ̀ ẹ̀sìn rú máa wọ lójú àwọn tí ń dẹ̀ ẹ̀sìn rú máa wọ̀nyẹ̀ lójú náà tí wọ́n jẹ́ oníkéwú yálà àti kí wọ́n jíná dáadáa tán wá ń tó kí ó fáwọn èèyàn ní ìtòkótò àbí kẹ́ kí ó àwọn kan ni wọ́n jíná ṣùgbọ́n sì torí àwọn tí wọ́n fẹ́ kójọ láyé tí wọ́n fẹ́ ní láyé ó wá fà á tí wọ́n fi wá ń torí alùkùránù kodò fáwọn èèyàn tí wọ́n fi wá ń túmọ̀ àwọn kan lélẹ́yìn tí wọ́n ń da ẹ̀sìn rú mọ́ àwọn èèyàn lójú àwọn ẹlòmí ìsọ̀rí kejì náà ni sọ̀rọ̀ ẹni tí wọ́n ń dẹ̀sìn rú mọ́ lójú a ti gbọ́ nǹkan mí ẹ̀mí a pàmọ́ àbí káwọn afọ́mí kan tó rékọ́ tún náà níjọ́ ìnáwó náà tó wà lọ jẹ́ báyìí àbá wọn nílé ìlú dá ilé ìlú dá kẹ̀ àwọn ẹlẹ́sìn kókó kórè àwọn fòkọ́ aráàbù ni wọ́n náà darapọ̀ mọ́ yìí adúpẹ́ fọ́lọ̀wọ̀n bá tí ó la ojú tiwa síbi àti já òótọ́ mọ̀ àwọn bẹ̀ ọlọ́wọ̀n bá lábẹ̀ túnbẹ̀ pé kókò dodo hàn wá kó já mọ̀ dodo lódodo ká lè túnmọ̀ Màtá yẹ bí lùgú líbù ní àánú, yà ó máa ń ta máa máa hó. Ìdá kún tàtàbí ní ìwàgọ́ èrò kàyà dìmú. Ọ̀kan nínú àwọn ìṣòro lára àwọn difficulties àkójọ rẹ̀ láyé lónìí, àwa tàà ń ṣe wà fi súnà yàní tàà ń ṣe wà sí ìlànà tọ́lọ́wọ̀n àti tọ̀nàbì lórí ilẹ̀ ayé táàrin sọ bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ fún èèyàn láyé lónìí táwọn èèyàn fi ń mọ̀ pé lè yóò tọ́ ilé yóò dá àṣáwọn tẹ́ ń dára wọn láàmúnà tí lè yóò tẹ̀ sí lára ẹ̀sìn wa tẹ́lẹ̀ bí ṣe pọ̀ tó ìṣòro ńlá ní tó tó kojú wa ní pé báwa ṣe ń máa nà ọ̀kan wò. màtá yẹ́dì lógún ìlìpùn ni a nà ìyá ọmọ ìtàmà máa hù. gbogbo ọgbà yóò sí létà ń kọ́ ibá ti wá parí ní kíkọ́ tán. ìlà kọ́ńtà àwọn ẹlòmíì wá ń tẹ̀lé wa lẹ́yìn àwọn bẹ̀rẹ̀ sí mú gbogbo wọn ti lè yí wo. ìlàkọ̀ àtàbìnrin yìí wọ̀kọ́ ìrùkà ya dé mọ́. ṣùgbọ́n ṣá o ilé tọ́lọ̀ ń bá ti parí rẹ̀ ẹnìkan ò lè wo ìyẹn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń gbọ́ ṣùgbọ́n tí wọ́n ń dàárú mọ́ lójú ṣùgbọ́n tí ò gba dídàrú tó pọ́lọ̀ wọn ló ṣàánú rẹ̀ ṣùgbọ́n àti wájá sí pé tọ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ náà kọ́lẹ̀ orí gbó ti bẹ́pẹ́ lòmíì

Àfẹ́rẹ́ ìṣàdánwò fún wa o. Àmín. Akẹ́rẹ́wà káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa, ìtí kọ́dàrọ̀ látọ̀dọ̀ ọlọ́run òjò wáyé lánàá. Pẹ̀lú ètò ọlọ́run bá tó gbọ́wájú ètò ẹ̀dá. Adúpẹ́ fọ́lọ́run bá tó ibi tí a bá tẹ̀síro adé nínú sọ́rọ̀tẹ̀ hajj wọn náà ni ayàtà ń tó lọ́wọ́ ìtọ́lọ̀ bá fi ń ṣẹlẹ̀ nípa ìsọ̀rí méjì kan tó ní àdáni khasmani àdáni khasmani khitasamu fi rabbihim ọ̀nà bá ń sọ̀rọ̀ nípa àwọn ìsọ̀rí àwọn èèyàn méjì ikhtasamu fi rabbihim táwọn méjèèjì ń nígbàgbọ́ kún rí òótọ́ wọn wà igun kìíní pé ní táwọn ń sọ táwọn ń ló dáa kejì pé ní táwọn ń sọ àti táwọn ló tọ́. Ẹ̀kẹta sọ́mọ̀ fi ọ̀tìhìn. kẹ́nì kejì rẹ̀ wá ń sọ fún wípé ìtò wọn sọ ìkì ìṣẹ̀tọ̀ ọlọ́run tẹ̀ àlẹ̀mọ́lì ìtò wọn sọ ọlọ́run kọ́ ló ní. àdá lè kọ́ sí máa ní ṣètàṣọ mọ́ sí ọ̀dìhìn. ṣẹ́mọ̀ pé tí ó máa ń sábà fa tẹ́nìkan bá wá mọ̀ pórí ààrẹ lòun wà ọ̀rọ̀ wá jú olórí ààrẹ tó wà yìí ẹni náà àwọn ìwà ní àwọn fẹ́ tẹ̀lé ìfẹ́tàṣọ́mọ́ sí ọ̀dìhín tí ẹmọ̀ pé ń wa náà rí àwọn mùsùlùmí ń pàpẹ̀ mọ́ra adẹ̀ ń sọ àwọn ẹlẹ̀mí náà gbé tí wọ́n dáná àwọn náà tó ń polongo rẹ̀ wọ́n tó fáyé wọ́n dẹ̀ tó ń sọ fáwọn ẹ̀ pé yàn ìjọba ọ̀run àyàfi pẹ̀lú táwọn gbé dání kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run lórí ilẹ̀ ayé alaihi wasallam tí ń ṣe àtàwọn yahudi àtàwọn nàfọ́ọ́rọ́ táwọn náà dé báyé òfin lánàá ṣùgbọ́n táwọn aṣíwájú wọn ti torí rẹ̀ kodò àwọn náà bẹ̀rẹ̀ sí bá àwọn olùgbàgbọ́ òdodo tànà kó wọ́n náà wọn náà wà lórí ààrẹ فالذين كفروا قطعت لهم ثياب من نار àwọn olùgbàgbọ́ òdodo náà ní ara rásẹ̀ àní tẹ́ ń sọ yìí rí bẹ́ẹ̀ òdodo bàbá rẹ̀ ilé tí wọ́n ti dà ìlú tí sẹ́yìn gbé dání yìí ọ́njà ìlú tẹ̀dílé lè sáwà bí hàn yìí falladhina kafaru ọlọ́wọ́ ni àṣẹ̀yìnwá ṣẹ̀yìnbọ̀ olùgbàgbọ́ òdodo àti kèfèrí. Fàlàdínà káfàrú. Ẹni ni ẹ padà wá já sí pé òun ló ń gba zẹ́rò ní àwọn méjèèjì. Fàlàdínà káfàrú. Nítorí dájú pé ẹni tí ó gbà pé kan Ọlọ́run ló gbòdò. Fàlàdínà káfàrú. Ẹni tí ó gbà pé anábìwọ̀ ayínsá àlè sọ́rọ́tọ̀ ọ̀sọ́ràn kì í ṣọmọ ọlọ́run kì í ṣe mọ̀lẹ́bí ọlọ́run ọlọ́run wọ̀ lẹ́bí kò lára kò bí ma ẹni tí ò bá ìtí ìgbà ilé ìta yìí gbọ́ òdodo bá. ودونيرو يعني بقى باو فالذين كفروا كفروا قطعت لهم ثياب من النار قال أنا يا وكفرين أعطوا شيء موريسوسي علون أعطوا موريسوسي علون جوان سنت الله بدا قطعت لهم ثياب من النار أنا سمعت هو ناريو قطعت لهم ثياب من نار ثياب من نار ọlọ́run wọ́n ní kí aṣọ eléyìí tí wọ́n máa gé fún wọn láti inú náà aṣọ eléyìí tó máa wọ̀ ṣàwọn pẹ́lẹ́ wọ̀n ní uniform قطعت لهم ثياب من نار ẹlẹ́wọ̀n uniform láyé bẹ́ẹ̀ náà ní nígbàgbẹ̀rẹ̀ Ọmọ ọjọ́ náà, ọmọ náà níjàgbẹ̀rẹ̀ àrẹ̀fẹ́ àmà. Kò tí a tí láwọn ọmọ sí ààbọ̀n mẹ́nà. Ọlọ́ọ̀bá ni kò tí a tí láwọn sí ààbọ̀n mẹ́nà rẹ̀. ẹ̀wù náà yúnífọ́ọ̀mù iná àṣótí ẹwà. fálẹ̀bí na kẹfẹ́rú. káni pé kí n ṣe káà kàlùkùrá ní gbígbẹ̀ ní àbámọ̀ pé yúnífọ́ọ̀mù ń bẹ fún àwọn ọmọ iná. fálẹ̀bí na kẹfẹ́rú. àti pé yúnífọ́ọ̀mù jẹ́ nǹkan kan tó pàtàkì nínú ìgbésí ayé àti tọ̀run náà. fálẹ̀bí agbófinró wọn ní uniform. Fàlẹ́dì ìnáka fún. Àwọn ẹgbẹ́ àyò ní uniform, ọlọ́pàá ní uniform, rọ́sẹ̀tì ní uniform. Fàlẹ́dì ìnáka fàrú. Ẹlẹ́wọ̀n náà ní uniform. Fàlẹ̀rìnà káfàrú. Àwọn kèfèrí náà ní yúnífọ́ọ̀mù tó máa wọ̀ lọ́rùn. Fàlẹ̀rìnà káfàrú omi àti lẹ́gbọ̀mù fi yábọ̀ mìíràn. Òkú táwọn wá ṣe ni pé yúnífọ́ọ̀mù tí wọn ilé ọ̀nà ni wọ́n ti máa lọ ṣíwá. Yóò China tí wọ́n kìí ṣe made in Nigeria tí wọ́n made in elfire ni Allahu Akbar Fàlẹ́dì àkàfàrò. Ah, Ọlọ́run sọ bẹ́ẹ̀ o. Kọ̀tì àti àwọn tí a bọ̀ mí náà. Ọlọ́run ni aṣẹ́ta máa wọ àwọn kèbèrè minar. Inú náà ni wọ́n ti bá wọn ṣe wà ó. Yùsọ́bù mi fa òkìrù úsì hímulẹ̀ àmì. Wọ́n máa wá da ìgbóná lé wọn lórí látòkèrè wọn. Mi fa òkìrù úsì hímulẹ̀ àmì. Ìyá máa wá jẹ wọ́n ìyá o. Àmì. Wọ́n ṣe wá ìyá o. ìyá máa jẹ àwọn ọmọ anára tókè wá ọpọlọ wọn á bẹ̀rẹ̀ sí hó bí ìgbà tí yàn bọ ẹran lórí iná ara wọn ò ní lílẹ̀ ìyá anádẹ̀rẹ́ kìí sí ìyà kan tí yàn ń jẹ tó lópin torí ẹ̀nà náà fi ń sọ fún wa pé ẹjá láyé ẹjá ká fara balẹ̀ láyé ká forí tìí kákàáyé ikún bí bàtà wà nínú ọgbà ẹ̀wọ̀n táà sí láti ṣe tó ń wá tẹ́lẹ̀ tí àbá ti pírí ara rẹ̀ láyé ní tó yẹ kó fara bá rẹ̀ kó fara dàyà láyé kó fara dà wọn nira pẹ́pẹ̀ẹ̀pẹ́ táyé tó lópin سجن المؤمن وجنة الكافر wọ́n nílé ayé tàwà yìí ó lẹ́wọ̀n wà ní olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo gbogbo ó gbọ́dọ̀ rẹra rẹ̀ nínú ayé ní ìgbà tó ń wà nínú ẹ̀wọ̀n kó má fúnra rẹ̀ ní freedom ṣàn pé lẹ́wọ̀n ní freedom tàbáyọwọ́ ẹ̀wọ̀n jìbìtì tí wọ́n fi àwọn lọ́lá sí láyé tí wọ́n wà nínú ẹ̀wọ̀n tó tún wo tv tó tún lékè kọ́ tí ẹ wà nínú ẹ̀wọ̀n tí wọ́n tún ṣọjọ́ ọ̀bí ẹlẹ́wọ̀n wà nínú ẹ̀wọ̀n ó tún gbà tí ìbò ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n gangan tá ń tẹ̀lé ó lọ́dọ̀ mẹ̀kúnnà wọ́n ti wọ́n dé mọ́lẹ̀ wọ́n mú ní àmì jẹ̀mí máa káàna ẹ̀tàmọ́tàun bí i àmì kábìl ní tó ti fi ń ṣíyẹ̀ gbádùn tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan tó ti ní àṣẹ́sì sí tẹ́lẹ̀ kò ní ní àmàwà jẹun ṣùgbọ́n wà níjẹ́ kó ní àǹfààní àti rí gbogbo nǹkan gbádùn tó ń fi ń gbádùn láyé bí ìyàwó bí àwọn ọmọ bí ibi iṣẹ́ bí kó máa make call bí kó máa transfer bí kó náà máa wá wo tv. Fàlàdínà káfàró kó fi ájí láhùn sí yáàbù náà rí. Yúsọ́gù mi fáwọ́ kí òòsìn hímọ̀lẹ̀ hàmí. Ọlọ́run bá ti jẹ́ káwọn látara tàà náà gbọ́wà sọ fún wa ìpé sallallahu alaihi wasallam. Ìpẹ́nu ilé ayé ta wà yìí o. Sijinu l-mu'mini. Ọgbà ẹ̀wọ̀n ni bólúgbàgbọ́ ògbogbo. Ẹ ibi tọ́lọ̀ ń bá ti ní ká má dé àgbọ̀dọ̀ débẹ̀ ó ti fi wá sínú ọgbà tíyàn bá wá kúrò ń bẹ̀ tó wá lọ ṣe tọ́lọ̀ ti ní kó má ṣe ó fò fẹ́ǹsì nìyẹn ẹ̀dẹ̀ ń pẹ́lẹ́wọ̀n tó fò fẹ́ǹsì ó tún dáràn máràn ni nínú tọ́lọ̀ ọba ti jẹ́ ká mọ̀ òun ni pé àwọn ibìkan wà àgbọ̀dọ̀ dé nínú rẹ̀ ní ṣìnà ṣíṣe a lè máa rí kún wọ́n ń ṣe lẹ́ọ̀ká lè máa rá àwọn tó yẹ ká bá ṣe ṣùgbọ́n pọ̀lọ́ ti náà gbọ́dọ̀ ṣe ká máa wá ríra tó ní ẹ̀wọ̀n ni mo wà ẹlẹ́wọ̀n gbọ́dọ̀ ṣe rú lè Àdúnyà inna hima Allahi Anábìnrin gbogbo ọba ló ní ọgbà náà ní fẹ́ǹsì tí wọ́n fi safeguide ara wọn. Wàyínà sí máa lọ. Èsì ẹgbẹ́ tètè yàn bá fi lè wọ́nú ọgbà yẹn èèyàn ti trespass. Àlá. A ní akínà ah, wá ṣe ń bí ń bolo bá wọlé. Ah, Ọ̀dà àná ni ẹ. Alábìnrin gbogbo ọba ayé lórí nínú ọgbà. Ìkúlé mọ́lẹ̀kì ní ṣìmá. Ó wá ní ṣe wá rí ọgbà àtọ́lọ́. Aláwọ̀rin náà ṣe máa lọ yìí máa hàrí ìmàrú. Ó lọ lọ́nà ó ti kílódékò tó ṣe ṣìná àdúnìyà gbogbo àwọn tọ́rọ ti pè ní àwọn ẹmáṣe ẹmáṣe ẹmáṣe tíyàn bá ti fi lè ṣe ó ti kú fẹ́ǹ sí jínú lè mú mi ẹ̀rẹ́dàrí pé kí ní ìdẹ́ bẹ̀rẹ̀ látòrí bàbá ńlá wa tàná ẹmáṣe náà lọ́wọ́ àwọn akọ fún akúfẹ́fẹ́ àwọn tẹ̀síru Ọlọ́run kó làwá ọ̀. Àmìzà. Ṣé Fàbílúwází ni táwọ́ sírù? Ọlọ́run sọ fún ànábì wa Ádámù já kí ní àná pé wà láà tẹ́kọ̀rọ̀ bá háàbíhì ṣájàrọ̀. Ẹ̀rí pé náhàyù ló wá. Má ṣe, náhàyù tọ́lọ́run fi sọ fún gbà náà. Wà náhàyù yàkùtẹ́ di tahrim. نعم كما كان الامر يقتضي الوجوب ما يطلع ما في الصابان يقول ثم رمك حرام ان كان يماشي الله اني حرام ان فانا بادم لا تسمج ولا تقرب هذه الشجرة ان كنت اصطيع ورين تكير الله ما الله ما مشي وابت ايات الله ما ضيفي شيطاني وابا نبي ادم اتجاوري ọwá ń sọ fún àwọn méjèèjì wípé máa nà ha kùnmá rọ̀bùkùnmá ha dì hì ṣájárọ̀ ọlọ́run ọba yóò dédé kọ̀ fún ẹ̀yin méjèèjì kékeré máa súnmọ́ yìí. alifu sẹ́ẹ̀lì wà ń ah, ah, ah, bí alifu ìtìlẹ́yìn tó wà wà na. kálọ́kùnrin kálẹ́nì kan tó ló ń bá sọ̀rọ̀ ní látẹ̀kẹ̀rọ̀ búlọ́lọ́wọ́ máa sọ àfikẹ́yàn ó kí ojú náà o kéwò súnmọ́ lọ́dà àwọn níbi díà o tẹ́kírọ̀ bá kò sí ètò àfá ikú tó rí túrí ààbì ni wà látẹ́kírọ̀ bá ẹ̀ẹ́mẹ́jọ́jì E gbọdọ súnmọ́ hādhihi ṣ-ṣajara ṣètàní wá lọ sọ fún wọn pé kílé ẹ mọ̀dítọ́rọ̀ yìí kí ní kẹ máa súnmọ́ gìyẹn ni ní kẹ bá máa máa bẹ́ ń dígbére kẹ máa ọba ọlọ́lá láàyè yìí kẹ máa jẹ máa bẹ́ ń dígbére fi sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n wá súnmọ́ gi ni òun tó hàn wọn ò ríra wọn tẹ́lẹ̀ pa àwọn wà ní hóhò ló ń bá múrò rí wá ló fẹ́ tútà àwọn fẹ́ mọ̀ tútà àwọn tànà ni àà tó bẹ̀ ìtà àwọn tànà túlẹ̀ lágbédá ní tàwọn ń kà yìí fàwọn tí wọ́n ta ilé ìṣẹ̀ ìbọn Adẹ̀wà Alhamdulillah. Ṣùgbọ́n ti máa ń dunni lọ́pọ̀lọpọ̀ gbà ní kí ọlọ́run járẹ́ ní irẹ́gbẹ̀ yílẹ̀ fún wàrátínà lè májídà án àbá ìsẹ́dẹ́kín àbẹ́kádà wá darí rẹ̀ sọ́rọ̀ ní pé wàrátínà lè májídà án àbá ìsẹ́dẹ́kín nígbàtẹ́yìn wá jogun dáadáa táwọn bàbá yín kọ tírà kalẹ̀ tí wọ́n ṣèwé táà ní sọ pé ìwé lágbájá rẹ̀ ìwé làkáṣègbè rèé àárín tí wọ́n kọ kalẹ̀ táwọn ayé jàǹfà ní látara rẹ̀ níbi tí gbìyànjú tí wọ́n náà dé ní àbá fẹ́ yọ red bá rò tí ṣe wọn díẹ̀ ló máa rí kọ̀rẹ́tì ilẹ̀ látara pẹ́ díyàn àwọn náà àfikà rí kọ̀rẹ́tì inú rẹ̀ lára arú rẹ̀ náà ní orí ìsátà lájà tí bàbá wa yẹn ṣe lìláhìl kàmọ́lì ibi náà kó ti lára rẹ̀ nìyẹn panaki o tẹ́bá ti tíjò kan bá sọ kúrú lára yín inú ìwé tí bàbá kan gba ayé wọn yẹn a ní tẹ́bá kéèsì bóyá bí kan sọ kúrú bóyá bí àti ibi ẹ̀yẹ ọwọ́ yín báyìí àbí bóyá ẹ̀ẹ́dìgbì ẹ̀yẹ ọrùn yín báyìí àmì kíkiri yẹn sọ fún èrè o tó bá pé bí ìtàn yìí ni ẹ̀wọ̀n sọ fún pé bóyá ẹ máa bímọ ọkùnrin tó bá pé bí kíní kan ni wọ́n sọ fún pé bóyá ẹni tẹ́ ń wá lọ́lé yẹn ò sí ilé o tó bá pé àwọn bàbá wa rà àásọ pé látara jẹ́gbé èèyàn ti wọn wàrí sínà lè má jogun dáadáa ń lé pé bàbá rẹ̀ ti ẹ̀kọ́ tíra títà bàbá rẹ̀ gbìyànjú wọ́n ṣe oríṣiríṣi àwọn tíra wàrí sínà tí wọ́n kọ́ wọ́n ní àwọn náà dẹ̀ ṣàn wá àti tí wọ́n fi bá pọ̀lọpọ̀ olówó rí wọ́n dẹ̀ kọ oríṣiríṣi wákà tí wọ́n fi bá kéfèrè rí àbáyé ṣe wá sí nínú tí wọ́n ṣe lọ́dún kan ọ̀dẹ́ tí wọ́n fi takó pé Awólọ́wọ̀ ni bàbá fi takó wọ́n ni toró jẹ́ kéfèrè àwọn ẹ̀sọ̀fà Awólọ́wọ̀ kó ṣe sìlámù wọ́n ní àìjì ìsìláàmù ni ò jádìwọ́ra ẹ̀ ó gbà tó bá ṣe ìsìláàmù yóò jà rẹ̀ fún wa àwọn dúró ẹ̀sìn ni wọ́n nífẹ̀ẹ́ sí ni wọ́n fi ń fi lè yìí fún wọ́n ní ó tún wọ́n wọ bàtà owó láyà láyà wọ bàtà wọ mọ́sánásí wọ́n tún wọ́n sọ̀rẹ̀ sí wa lójú rẹ̀ wọ́n rí ẹ̀sìn wa ìsìláàmù

ìwá ni bàbá náà kú àwọn náà ma ṣe ọmọ Sheikh Abdulaziz bin Baz wọ́n ma Sheikh Muhammad Nasiruddin Al-Albani wọ́n nla gbogbo àfá ńláńláńláńláńlá tí wọ́n ti lọ tó jẹ́ kana kaná náà ni ásìrò kaná ni wọ́n jọ lò wọ́n dẹ̀ mọ́ táwọn ilé náà ń sọ fáyé ẹ̀yìn wá rí kí bàbá wájókòó Ìrìnlẹ́gbẹ̀rẹ̀ alẹ́mẹ́jídà àn àbà ìsìndìkì. Àwọn tí ọ̀bá pàájú máa ní pàṣà kọ máa ń tó. Àṣà àná. Kọ́dẹ̀ tàn wọ́lẹ̀ dáàmù káyé. Àṣà àná fídè yáàrin ìmọ̀ sọ ní àárín. Wọ́n wà tí wọ́n tọ́rọ lọ ta dojú kọ ọ̀nà ọlọ́run tó dá. Fídè yáàrin òun náà ní ilé iṣẹ́ ń gbọ́ yìí فخلف من بعدهم خلف أدعوا الصلاة واتبعوا الشهوات تقول أنا أسألهم فسوف يلقون غيشا أنا عيني لله وخلق من بعدهم مُخَالِفٌ أدعوا الصلاة وتعالى تعالى في لسعي وخلق من بعدهم خالق أدعوا الصلاة وتعالى في لسعي قدوا الله تعالى àwọn tọ́rọ ìlú pàtàkì lẹ́yìn wọn ni ọ̀rọ̀ kan bí ẹgbú kan ṣe pè kan lẹ́lẹ̀kulẹ̀ mẹ́sìn wa nígbàtí gbogbo àfáà ayé ní ìsìn sáà eré pé ká fọ̀dọ̀ tí mọ́ kúrò lára ẹ̀sìn wa táwọn ọ̀tá wa ń lẹ̀ mọ́ wa lára tó di ń di nwa tó ń wá ń tún lẹ́sìn ní àwọn mùsùlùmí ní Boko Haram àwọn mùsùlùmí ní kíní kan ni wọ́n ń ah lẹ́nu tí ẹ́ àdọ́rin sọ́lá àfikún òun tó wu àwọn tí wọ́n gbé òótọ́ dání tí wọ́n gbé òdòdó dání kó òun tó máa wá mọ̀ ọ́n bà wọ́n jẹ́ lọ́dọ̀ ìjọba kíjọba lè máa bójú tẹ́rọ́rìsì wa. ọ̀kọ́lá kó máa jẹ́ pé ń tẹ̀yìn mọ òun ló máa wú ń gbà tẹ̀yìn ọ̀dá síná.

sàárè jẹ tó wà ní bí ẹgbẹ́ tọ́ lójú bọ̀ ẹṣẹ́ wá fi sàárè sínú ọgbà báyìí torí pé àwọn wá sọ ilé ìpẹ́ ṣàtúnṣe ìwọ wá ní ìgbéraga kò sáyé àtúnṣe ẹ̀rẹ̀ kọ̀ntrólù wa ọmọ padà ohun ọmọ wọn wá ní oró yẹn sínú láti jọ́nà tó gbọ́

ìfẹ́ padà nǹkan ṣẹlẹ̀ o. Wà tábà ránṣẹ́ àwà. Ṣùgbọ́n ní yé máa fàdú àrán lọ́wọ́. Bàtàwà ẹ̀lẹ́kọ̀ọ́. Torí pé èyí tó ń gbà mí lọ́kàn jẹ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ nínú ọdún tó sọ níbi ẹ̀sìn. àrípá àwọn ọ̀rọ̀ tó ti sọ níbi kèfèrí ni ṣẹ̀ríkà fi kàbà bẹ ọlọ́run torí ẹ̀ tí yàn bá ń bínú tó bá fẹ́ fìbínú máa sọ̀rọ̀ tí ò bá ṣọ́ra rẹ̀ á fìbínú ṣe ọlọ́run fún ara rẹ̀ ìyá fìbínú ṣe ọlọ́run o ní gbogbo sẹ́yìn yìí tó lọ́wọ́lọ́wọ́ báyìí kí ẹ máa ní ọba ìsáwà kó máa ní pé àwọn ní ẹkọ́ máa tún sí pé ìsẹ́wà alàlẹ̀ àríṣì táwọn ní kúnà ń tún yẹn kó ní kílé táàlẹ̀ tí báwọn àṣà àìrọ̀ ṣe tú kí ẹ máa ní pé yádò láàáhì ìwé ní kọ́ máa ní ọlọ́run ọba ah, gbogbo àwọn ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ti ní ojú ti pẹ́ tọ́ndẹ̀ ti lé wọn sá kúrò níbi àwọn àkídà tí ò dáa iṣẹ́ táwọn tí wọ́n ní àwọn àkídà yẹn àwọn orientalist ni ìròrí tí wọ́n ní gbogbo tó jẹ́ tí ó jẹ́ gbòǹgbò dúró nínú àwọn ẹ̀sìn wa àwọn fundamental issues nínú ẹ̀sìn wa wọ́n mú wọn sórí ẹ̀kúdò wọ́n dàrú mọ́ àwọn mùsùlùmí lójú láti fi kó wa kúrò nínú Islam wọ́n wá mú alùkùránà tàhàdé tán wá lọ ń tukú tu fáwọn èèyàn àwọn òwúyẹ̀ ló ń wá lọ ń kà ní ìsinyìí torí kó fẹ́ sáfù alùsùn náà tó bá ń fún rẹ̀ ní ìbọn ní kókósẹ̀ ṣe pàtí kí àwọn bá bẹ ọlọ́run ibú kọ́lọ̀ ọ̀rọ̀ ẹ gbà ìpè kọ́lọ̀ ọ̀rọ̀ ẹ gbà àdúrà ni ọ̀ àdúrà ni ọ̀ kọ́lọ̀kọ́ máa ṣe ní kọ̀bíyètò fi hadhihi al-umma àmín torípé tó bá ń bá lọ bẹ́ẹ̀ tó ń bá ń dàrú àwọn tó ń mọ́nà ṣe mọ́ lọ ẹni tó bá máa mọ̀nà mọ́nà ẹni tó fẹ́ sọnù náà sọnù tọ́lọ̀ àbá náà tọ́ni pé lèyáhìyà mọ̀nìháyà àmbá ìjìnà ẹni tó máa yìí látara òdodo tí wọ́n fi ń ha yìí bẹ́ẹ̀ náà ẹni tó fẹ́ sọ̀rọ̀ látara òdodo òdodo ló ń gbà adẹ̀kú sọnù ẹwà rí pé ilé ilẹ̀ násẹ̀sì sọ̀rọ̀ ọlọ́run kí ló wá dé sọ̀rọ̀ rẹ̀ tó wá rí báyìí gbà tó adẹ̀lápá láàrin wọn adẹ̀ ṣoríire torí pàkọ́lẹ̀ oríire ti wà fún òní فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يظهر به ما في بطونهم والجلود

alìjánà ni jẹ́ tí kò sí kankan bẹ̀ tó jẹ́ haram alìjánà ìtumọ̀ rẹ̀ ní pé ààyè kan tí ò sí kankan bẹ̀ tó jẹ́ wọ̀ gbogbo nǹkan bẹ̀ pátá ẹ̀tọ́ ni kò sí ilé ilé yẹn máa ń débẹ̀ èèyàn gbọ́dọ̀ débi ilé kò sí nínú alìjánà gbogbo nǹkan alìjánà pátá ẹ̀tọ́ ni.

bó ṣe lẹ̀wọ̀n kó kéré máa ń fèrè bá sórí ẹ̀ àwọn mọ̀tí máa sọ pé àà lè gbárò owó báyìí wà àdẹ̀ lè gbárò owó báyìí kí ló dé tẹ́ lè gbá ọgbọ̀n tó wà ń bẹ̀ kéré gan ẹ̀mọ̀ pé kaná ń gbajúmọ̀ tó ń ṣẹlẹ̀ lọ ni àǹfààní kúníkálukú wà iná ọgbà wà wọ́n fún ẹ ní 1.5 million ṣùgbọ́n wà kọ́kọ́ san upfront kan ìyẹn ní lọ́nrẹ́ tààzà tó wà kọ́kọ́ kan tó wọ́n yẹn bá ti ń dé ìtòsí san yẹn èlé orí ẹ̀nìyàn àwọn anìkò lówó yìí ó tí ní dá padà wá kọ́kọ́ lọ lóná fọ́dún kan lẹ́yìn ọdún kan ló máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dá 1.5 yìí padà wọ́n wá tó wá dá padà fún dídé ọdún méjì àwọn èèyàn máa ń gbà àwọn èèyàn gbà dáadáa láwọn tí yẹ́pà àwọn tá a mọ̀ tí wọ́n ń gbà tẹ́ pípà táwọn èèyàn gbà tán láàgbọ́ pé wọ́n náà gbà tọ̀ àwọn pé ẹ̀dẹ́ èèyàn fi táwọn èèyàn lè sí àwọn èèyàn ní bèèrè fatiwa lọ́wọ́ ẹ̀kan tó dáwọlé nǹkan gbà tán bá gbà tán máa máa bèèrè fatiwa ẹ máa bèèrè pé tí wá lè jagbara sákàntì ìjọba àpapọ̀ báyìí tó rọ fi sàn èlé o ẹni ẹ̀wọ́ máa foríjì wá gbàtí gbogbo ẹ̀ náà dẹ̀ rí bó ṣe rí inú ọdẹ̀ fi wá rí pé èèyàn jáde ní jálè káì ìṣẹ́dẹ̀ ní para ẹ̀ ká ní gbogbo mùsùlùmí bá dúó lórí tọ́lọ̀wọ̀n bá wá sọ ní ká ní àwa ò bá sẹ̀ tẹ́bá fẹ́ yáwa yáwa kọ́dà kò wá àjógún ọdún èèyàn fẹ́ fi san kan wá ní lórí 1 million naira wà á dá 1 naira padà wà á dẹ̀ san fún 20 years ẹgbẹ́ bó ṣe kéré tó bó ṣe rọrùn tó ṣẹ́rí 1 naira yẹn àbí zero point one yẹn tó wà lórí rẹ̀ yẹn tó ti sọ di haram ṣùgbọ́n kẹfẹ̀ẹ́rí lẹ́sẹ̀kẹfẹ́ ara ẹ̀yà àfá ìjẹ́jẹ́rẹ́ ìmùsùn ní ìgbà ọ̀rọ̀ èlélélé yẹn ẹsẹ̀ tó wá bá dé wípé ní àtúlè ìyàwó lọ́wọ́ MTN bẹ́ẹ̀ ni ẹ̀ lè yà torí pé tó ni wà dá padà fẹ́ MTN tó bá yáwó lọ́wọ́ MTN nígbà tó ń kọlù lọ́dún káàdì ẹ tán tó bá fẹ́ dá padà iye tó jákọ̀dì wá san padà ìlú nìyẹn náà wàjánà tí lè káàkiri kìbẹ̀rẹ̀ àrẹ̀wò káàkiri wà ní لا بارك الله في الدنيا لا بارك الله في الدنيا بلا ديني لا بارك الله في الدنيا بلا دين ما أحسن الدين ما أحسن الدين أي تتنجا بكوية ينبي ما أحسن الدين والدنيا إذا جيت معا ló tún fi ń dùn bọ́ káyàtọ̀ sí kíyàn máa gbé ayé ìkú máa rí gbé rọrùn kó máa rẹ́sì ní rọrùn. máa sànà tí ìnà wá tún ní yàrá ìdájíjà máa. kíyàn máa wá gbé ẹ̀sìn ẹ̀sá fún gbogbo tó lè ṣàkóbá fẹ́sìn. ìdájíjà máa. agbófinrè bá lọ́wọ́ tá à ń sọ yìí o. àwọn èèyàn ń gba lónìí ní báńkì. wọ́n fi ń bẹ̀yàn ní ìsinyìí ní bákan náà èsì àwọn ìyá kan ló ń bí ní tó lọ ni ó lọ kọ̀ fi ṣeré ní oúnjẹ tẹ́ táwọn ọ̀dẹ̀ kẹ́dìtì àkáǹtì òun kàn fi ṣeré ni pé àṣí ohun tó wọ́n lówó lọ́nà máa yá lówó àṣí wọn ará káǹtì ni wọ́n rí kíní wọn ni àà ó lárí wọn méjì dáná nìyàn. máa àhẹ́sẹ̀rẹ́ dínà wọ́n tún ìyá ìbẹ̀jìta máa. mùsùlùmí ló ń sá fún èlé torí pé ń pèsè rẹ̀ sá kúrò níbi tó lè kó parúbá lọ́dọ̀. lábẹ́ ọ̀gá lọ́rùn sálùbáríkà nínú gbèsè ayé tí yàn ń pè tí yàn ń fọwọ́ pa ẹ̀sìn lójú. lábàrà kí a lọ sí ètò ní àbílà dínì. àìmọye ìyàwó táwọn èèyàn ń ṣe lónìí tó ti sọ ìgbéyàwó mùsùlùmí di ìgbéyàwó kékeré kí ni mùsùlùmí ṣe ní ìgbéyàwó táwọn náà ń pẹ̀lẹ́ engagement engagement alága àdúró alága àlóṣò Ọkọ̀ àti ọwọ́ ẹ̀sìn jírí gìní ta gbangba. Lábàrán ká fi ìdùnnìyà bìláàdì àfáànà wá ń pèsè fún wọn wá ń pọ̀ kásìrà wọn lọ́wọ́. lẹ́yìn sàṣẹ̀ ìdún lẹ́bí dùnìyà rò tó sí ìdún Ìṣẹ́lẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ tó ń ṣe náwó rẹ̀ ní ṣe rí rẹ̀ rẹ̀ tí ẹ́ tó gbogbo nǹkan rẹ̀ láyé ó ṣàǹṣọ́ra rẹ̀ kò jẹ́ kí n tó lè mú ìwọ Iná sẹ̀rẹ̀ ìdàlẹ̀ bí yá jù mí الناس Rọ́pọ̀lọpọ̀ ẹ̀yàn ọ̀gbìn títà máa lò ní ọ̀, a ní kí n kan ṣe àti plọ́m. Lẹ́yìn sàṣìrìn dúnlẹ̀ dúnìyà àhòtún sìrìn dúnlẹ̀. Ìyàwó kọ́ ṣe tí Mùsùlùmí ń wò tí kì bá ṣe kójú káàmọ̀ ya Mùsùlùmí, àwọn náà ti fẹ́ lè máa lọ ìbámu òkú lónìí. Lẹ́yìn sàṣìrìn dúnlẹ̀ dúnìyà àhòtún sìrìn dúnlẹ̀. Àìwá ìbámu rẹ̀ Èyí táwọn náà ṣe ṣe kò gbójú bẹ́ẹ̀ lọ báyìí nìsí. Lẹ́yìn sáà ń sẹ̀rin dùn.

Dùnìyà òtún sí ìlú táyẹ̀ náà wọ́n bá káàkiri rẹ̀. Ìyá kálẹ̀ rẹ̀ rẹ̀ o. Iná sẹ́rin dálẹ̀ bí ìyá ẹjú ìbìnà náà rí. Iná sẹ́rin dálẹ̀ bí ìyá ẹjú ìbìnà náà. Tọ́lá owó owó táwọn èèyàn ń gbé káwà wò lẹ́gbẹ̀ẹ́ káwọn èèyàn máa wá fún oòrùn àwọn èèyàn lọ́wọ́ ẹ̀rí pé àà ah, òkú láwọn èèyàn ṣe mọ́ ń sọ fún wájọ́ ní ní ìdánilẹ́kọ̀ọ́ wa tọdún tó kọjá nínú rédíò program wa pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò táwọn èèyàn ti ń ṣòkú ẹ̀yẹ jẹ́ káwọn ọmọ olóòkú dáná kalẹ̀ kẹ́ má bà wọn jẹ́ kẹmọ́ wá sọ fún wọn gbẹ́bọ̀ òkun wa orúkọ màmá yín ẹwọ owó táwọn èèyàn fi ń ṣòkú ẹwọ owó ti tó ẹwọ náà pà àwọn ìjì wọn kú ẹnu olóríire káyẹn tọ́lá ń bá kẹ́ ẹ̀yìn náà tírípé sọ̀ríta wà láyé àwọn ẹ̀dẹ́ ènìyàn anábi sallallahu alaihi wasallam múrò yí wa ó ń júwe bá ṣe rí nínú hadith yẹn wọ́n ní ìsọ̀rí mẹ́rin ni wà ó rajulun razaqahu Allahu maalun ẹni tọ́lá wọn fún lówó fún nímà ìmọ̀ tọ́lá wọn bá fún yẹ́ wọ́n gáìdì rẹ̀ láti ná owó yẹn anábìnrin wá ná owó yẹn tó jẹ́ ọ̀nà tọ́lọ́run sọ́lọ́run ó wá fi ka ṣẹ́sìn ọlọ́wọ́ bá fẹ́lẹ̀ yẹn náà ní ma ṣùgbọ́n lọ́wọ́ kó kùnkùn wọ́n náà wá ní lọ́wọ́ annalè kàfùlánìn iná ma dúnlẹ̀ àlẹ́ àrùbá ti náfàrí Ọdílé ayé èèyàn mẹ́rin ni Ọlọ́run bá tó kalẹ̀ láti fi ṣàkàrí fún. Àbìdí ọ̀sàkọ́hùnlọ́rùn máa láàrùn-ún ilé máa ń. Ẹni alákọ̀ọ́kọ́ ni Ọlọ́run wá fún lówó tó fún nímọ̀ pẹ̀lú rẹ̀. Fọ́wọ́ ẹ̀jẹ̀ kìí fi ìrọ̀bà ooo. Fọ́wọ́ ó páyà láwọn bá níbi owó yẹn torí ìmọ̀tọ́lọ̀ bá kú. wọ̀yẹ́ sí lò ní àìmọ̀ rẹ̀. ó wá ń da ọkùn ẹbí pọ̀ ń ṣàánú àwọn èèyàn. wọ̀yẹ́ lámúlé láì fi àkọ́. ó wá mọ ẹ̀tọ́ ọlọ́wọ́ bá nínú owó yẹn ó ná tó jọ̀nà dáadáa. bí a fi dálé lè máa ná sí. ìṣẹ́lá àwọn nílé ló fi ń wà ìpáyọ ọlọ́run ọba wà nínú owó àtìmọ̀ yẹn kò wá jẹ́ kó náà lọ́kùnà àwọn ẹgbẹ́ ẹ̀sì ẹ̀bá bá fẹ́ ṣòkú làwọn aṣẹ̀ṣẹ̀ lọ gba lónìí ó wà nílẹ̀ fún ohun tó lè fi ṣe ṣùgbọ́n torí ẹ̀sìn ni òṣìṣẹ́ ṣe. fàhádà bí abúdàlì ìmọ̀nà zílì

láàrin. Ó ní ká ní ìmúnà lọ ní owó lọ́wọ́ yìí. Láàrọ̀ ánàlè mà láàrin. Ká ní ìmúnà lọ sí ẹṣú ní lágbájá yìí. Láàrọ̀ ánàlè mà láàrin. Ká lọ́lọ́ lọ sí ìmúnà lówó. Láàrọ̀ ánàlè mà láàrin. Ó wá ń dárò owó, ó tó tó. Láàrọ̀ ánàlè mà láàrin láàrin bí lágbájá ṣe ń náà yẹn lèmi náà bá ṣe máa náà. láàrin ìtùgbé àná lè fún láàní. ẹni tí ń ṣe gbọ́rù fáwọn èèyàn yẹn bó ṣe ń ṣe láwọn àná lè máa láhùn. ìbáṣẹ̀ tún ṣe ju tiẹ̀ lọ. láwọn àná máa láhùn. tàǹfà ìlú nígbà táwọn ti bẹ̀rẹ̀ láti gbé wọn ni wọ́n ti ń pa màálù

bí amẹ́lẹ́ fúlàní. ń bọ̀ nílẹ̀ mọ́sálásí yìí bọ̀lẹ̀ bọ̀rọ̀ rẹ̀ dínà ẹsẹ̀ lásán ẹgbẹ́ àmìdá ìmì ni mo fẹ́ dákọ́. lọ́wọ́ àtàlẹ̀ máa láwọn. nígbà táwọn kan ń ṣe bẹ́ẹ̀ orí ẹlòmíì tó náà wá nímọ̀ tí olówó wá ń wúkó náà fẹ́ ṣe rú ni pàhùwà tó. pàhùwà

ẹni ẹlẹ́kẹta abúdí eré ìṣẹ́ kọ̀dàbáwò lọ́rùn máa láhùn ilé ìṣẹ́gbà ní abúdí لأربعة نفر láàmù tó wọlé tọ́ ń pìlẹ̀ yẹn tí ráwọ̀ ní sún láàmù yẹn ló ń ṣiṣẹ́ àwọn òtúbẹ̀ kí wọ́n tó tó kalẹ̀ báyìí. wàhábùdín láti máa pín ní wàhábùdín àtẹ́rù aláǹkà. Owó wà ń lẹ́gbùbà. Wọ́n lẹ́mìí ẹ̀rí lókòrò ìlè máa ń. Ìfọ́kọ̀ sínú ẹ̀páyà ọlọ́run bí owó yẹn.

bí káàrẹ̀ fún àdékó lè ń lálàá sí ní sọ pé ọmọ yín kan tó wà ní yunifásitì ẹ̀mọ́ra sọ̀rọ̀ ọmọ yàtọ̀ káṣíjòkó àti o tí ọ wa ó rẹ̀ ní bára tó ra owó tí ó là wọ́n owó tí ó fún tó ń fi ra ẹ́sà táyà rọ̀zága ó lọ́wọ́ máa láwọ́ àwọn ní kíkọ́ ọmọ tí ó jọ àwọn kí wájú ká máa ṣàdúrà olúwa máa tí wọ́n mìíkì kọlù àwọn tí wọ́n bí sí pẹ̀lú nǹkan kó lè wà ní yàrá pẹ̀lú ìyàwó rẹ̀ kọ́ máa ṣe fàájì lọ́wọ́ kókọ̀ sí ẹ̀yìn lọ́jọ́ sáwọn afá ìbúyọ́ ti ṣe tán. ẹwà yá àwọn afá Wàbùdí. Alábìnrin ẹni ẹlẹ́ẹ̀kẹta. Ọjọ́ àtọ́rọ lọ́rùn máa láàrín. Ọlọ́run eléyìí náà ní owó wáyéwálẹ̀. Wà láàmì ẹrísù kúrò ilé máa ń. Ó kàn tó mílíọ̀nù náírà. Láàmì ẹrísù kọ̀ọ̀rọ̀ ilé máa ń. Ó kàn tó bílíọ̀nù náírà. Ọjọ́ àtọ́rọ lọ́rùn máa láàrín. Bílíọ̀nù

Bígẹ̀yìnrì ìlìmí. Wà rọ̀ sí pàwọn èèyàn. Àwọn afọ́sí wà sí ọjọ́ máa mú tí mi kí In fact, àwọn dọ́kítọ̀ mi kọ́ it's not good for my head. So, I don't know drink it, you know. But àwọn ọ̀rẹ́ mi tàbá ń ṣe ìnáwó, àwọn ni mo máa ń tẹ́ sáyé. Òun wọ́n ara màálù jọ sáàdúgbò wọ́n pa pa wọ́n tún gbàgbébí mẹ́rin sílẹ̀ kan. láyé jẹ́ kí sí ọ̀pọ̀ lóòrùn láyé jẹ́ kí sí ọ̀pọ̀ lóòrùn ó wá ní kí náà tún fowó jẹ́ owó kọ́ but how to spend is my problem you know tó bá jẹ́ wúyàn wà nílẹ̀ bá a ti fẹ́ nu gbogbo ni problem yóò ráyè wúwà nílẹ̀

tí wọ́n bá tó bá tó bá kó lórí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń lẹ ọmọ wọn náà tí wọ́n tún jókòó ń wò wọ́n à ayé àtọ̀run tí wọ́n náà ti bàjẹ́ ọ̀rọ̀ tó pa nílẹ́kùn ni káàpá máa rí lè mójútó lónìí kó ní àlòsínà ló kù tó kún tóun fẹ́ máa bú tóun fẹ́ máa ṣẹ̀ẹ́kẹ́ ebú sí pẹ̀lú gbogbo tó bàjẹ́ láwùjọ yìí pẹ́ẹ̀tọ́ tó kù nínú táwọn obìnrin wọ̀ ní ìsínà ní kọ́mádẹ̀ tí wọ pátámá níbi wọ́n ti rìn òhùn ìwí tó dẹ̀kù ni kí wọ́n bọ́ gbogbo ẹ̀ náà dànù kọmọ wá rìn ní bíbí ọmọlúwàbí ìyẹn nìkan ló kù tán sí ìṣe kí ẹ máa mọ́ gbogbo tó dẹ̀ ń fún ọlọ́kànbalẹ̀ tí wọ́n fi ń ṣe lè náà ni pé àwọn olówó ń gbé tí wọ́n lọ ń fọ́ pa wọn lára tí wọ́n bá wọn ṣẹ̀ránù tí wọ́n dẹ̀ ń kó fún kódà tí wọ́n ra mọ́tò fún wọn mọ́tò bílíọ̀nù náírà wọ́n rà fàṣẹ́wó. lèmọ́dá tààlàmúnà wà máa fàdílò ìlímìnà ìtàlàmù yòfìdínà kúlò tààlàmù. Kí náà fà ní kí ó tawá kí ń gbà náà? Límọ̀ àzáta alámúná. Ní àbá ọ̀pọ̀ sí ní láti jẹ́ mùdírù lè kí ó kàn kí láàfà ní jẹ́ mùdírù rẹ̀. Límọ̀ àzáta fọ́sínẹ̀tì láti jẹ́ ìmáàmù mọ́sánásù kan kí náà bá ní jẹ́ máàmù rẹ̀. Lima za ta'allamna. Kí ni pàtàkì jẹ́ òsáàlù rẹ̀? Lima za ta'allamna. Ọmọ fọ́dùlù àlùmí. Wọ́n máa ń fọ́dùlù àlùmí náà. Ọlọ́ọ̀lọ́ wà níbi ìmọ̀ táwọn yọ fi kì ẹ́, táwọn yọ fi ń ṣàfihàn kára ìlú. Wọ́n máa ń fọ́dùlù àlùmí náà. Táwọn yọ fi ń parúgbọ́ tiẹ̀ tó fẹ́ gbọ́n tó. Ìzàlámì yóò fi dín náà kúrò lè máa. نتعلم إذا لم تفدنا كل ما نتعلم Nígbà tí gbogbo tí yàn bá kọ́ ọ̀bá ṣàǹfàní kò sálùbáríkà ń bí nǹkan yàmá náà nìyẹn. Àwọn ìfọ́n yàn jọ gbọ́dà kíyàmà. Ẹrù ẹlẹ́ẹ̀kẹta ní ta ọkọ̀ yìí, òun wá nínú yẹn yàfùyàfú fi ní Kò páyọ̀ ọlọ́wà máa níbi owó. Wà láyẹ̀ sí lókè ìhìrọ̀ ìmọ̀ orin. Kò wọ́n bọ́lọ̀ ló lówó. Láyẹ̀ tẹ̀ kí ìhìn ìhìrọ̀ bá ooo. Kò wá bẹ̀rù ọlọ́wà nínú owó yẹn. Wà láyẹ̀ sí lókè ìhìrọ̀ ìmọ̀ fi kára jọ. Wà láyẹ̀ alámù nílà ìfi ìhìn ibùdó sí rẹ̀ jọ gbé kí a máa ibi tí burú jùlọ ni o. wọ́n á ti dín. a onílé yìí máa ṣòfò opportunity ńlá lówó àmọ́ wà lẹ́yìn bá ní àlejò lówó ẹni tọ́lọ̀ ń bá ní kó dé rẹ̀ kó lù dáadáa ó máa kó oríire owó owó ẹni tọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ tó bá ti rí báyìí àdúkó sì ti yá lò láti fi ṣe nǹkan rí. láyà àkìrú ní máa là ilà máa ń bìí márọ̀dún ò ní wà lọ́wọ́ èèyàn kẹ́ni ẹ wá dẹni ẹpẹrẹ láwùjọ àárẹ̀ èèyàn. láyà àkìrò lè máa la ilá máa ń bí yìí máa dùn. wọ́n ní lágbájá yìí lówó lọ́wọ́ ṣùgbọ́n kò ní yìí ládùúgbò kò ní yìí nílẹ̀ ẹbí kò ní yìí láwùjọ. ìlì máa lè zọ wàkà náà lè fàkìrò ìdí láàlá. torí pé àṣírí kan látọ̀dọ̀ ọlọ́run wá tí ò ṣe dísítì ni pé ìyí wà nínú owó ìlì máa lè àìzùn. wàkà náà lè fàkìrò ìdí láàlá. owó ó máa ń tó yìí mẹ́ni tó bá ní ilé. Ìdá máa láti fúlọ̀. Ẹ̀wà rí sí tí ń ṣe ìdàkejì owó. Ọ̀tá ìfà kìrò ìdí láàlá. tó máa ṣe olóṣù. Ilé máa lè zùn wà tọ́lá ìfà kìrò bá fi òṣì dá láàmú, kò ní ní ìfọ́bá dókèṣàn. Nínú ẹbí wọn ní gbọ́dọ̀ wọ́n ní sẹ́gbọ́n bá dé sí ẹjọ́ náà kan máa sọ òyìnbó náà kan máa sọ àníbọ̀ kókó káná abẹ́ fọwọ́ ká. máa lè ṣe. you know, I still have another thing to, to say ẹ̀gbọ́n ẹkílẹ̀ tó fẹ́ sọ táìmì tí lọ a ní ká ti pín owó yẹn ẹni kọ̀ọ̀kan 50,000 naira káfí wá lè dájì ṣe àwọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé. Bàkánà lè fàkèrò ìzìlá láwọn. Tí a bá tún wá lówó lọ́wọ́, kí òkú wá níyì láwùjọ àtàbí pé ààrẹ wà lára rẹ̀ nìyẹn ìlà àwálé ma láti fún lọ kí ìlà ń ta bàbá kọ́dà yàrí pọ́ ọmọ kékeré àárín àwùjọ tó bá lówó lọ́wọ́. kí là ń ta bàbá. àwọn èèyàn bẹ̀rẹ̀ sọ pé bàbá dé. kí là bàbá. àwọn èèyàn àgbàlagbà ní ẹ̀ òun sọ ọmọ kékeré àárín. ìlà àwa ni màálù tí fúlọ̀ rẹ̀ kí Kílà ń ta bàbá. Ẹ jẹ́ ká bàbá máa wulẹ̀ fún máa rọra. Kílà ń ta bàbá. Àwọn tó wá mọ̀ gbà tí wọ́n dá máa sọ pé ẹ̀wọ̀n mi tó ń pè bàbá yìí. Bàbá nílé ní wàhálà jẹ́ nìyẹn. Kílà ń ta bàbá wà yóò bí fún àlàhólé àjà àti ìjìlá àlá. Àwọn abẹ́rẹ̀ sọ ká. Ó ní ó ń kí ẹ̀yàwó. Sọ́kò lò a ní kò wúlò fún òun ní tó ẹkùn náà ló lárí ìsìnkú ohun kó jáde máa fún oúnjẹ inú ẹ̀ ìlà ohun lárí ìsìnkú òkúkú mọ́ lò náà àwálí láti búlú ìlà ara ẹ̀rọ lówó lòkèṣàn amúmáìkì dání àjẹ̀ máa sùkọ́ kú sọ bí kẹ́ẹ̀dìdíkẹ́ gbá owó fẹ́dínálì pọ̀ tí bá sọrú ẹ̀ dalákẹ́ kódà wọ́n lè yọjú wọ́n lè kúrò nígbà agbó ṣùgbọ́n torí owó ọwọ́ ẹ̀ àwọn èèyàn dákẹ́fẹ́ pọ̀ ló fẹ́ sọ ọlọ́run fowó kún hàn wá bólójì bá ń pariwo ayé òní gbọ́ bólójì bá ń ṣe wá sí ayé òní gbà ọlọ́run fowó kún hàn wá. ó pàtàkì púpọ̀ àwọn ẹni rí tànánà máa ń tọrọ rísíkù halal anájùgbọ́n pàápàá ń tọrọ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ́ náà tọrọ àbẹ́ nǹkan nínú àdúrà tánú bí olè máa ṣe láàárọ̀ ọjọ́ kan اللهم إني أسألك علما نافعا ورزقا أنا ذكر لاني ورزقا طيبا وعملا متقبلا طيب الله ورزق شعر لما انشينا اللهم إني أعوذ بك من الكفر والفقر أعوذ بك من عذاب القدر أنا مريد إن بي الله إنك الله جمع كتب رمو

Eh? Ah. kódà orú amú ohun ọmọ fi yà jẹ o wà bí ẹ̀yìn gbọ́dà jẹ gbẹ́lá owó kan bá wọn mú ní kó tó bá dẹ̀ ẹ̀jẹ̀ sáníyà ẹ̀rù ń wọn ẹjẹ́ kó wó dé kí wọ́n ṣe ẹ̀yìn nìkan náà tẹ́lẹ̀ ẹ̀ka wọn lẹ́nu ni tó bá tún dàgbé si sáré sáà ọkùnrin tí ń tà ń pè lọ́kùnrin tó pé lọ́kùnrin tọ́lọ́ ọba pàápàá ní ìfẹ́ náà ní tó kà tó pé mẹ́rin ìpìlẹ̀ náà ní ká pé mẹ́rin ọlọ́mọ́ ṣe ilẹ̀ ẹlẹ́mẹ́dé ilé ń gbẹ ọlọ́nìkọ́ ọlọ́nì yìí tó ń ṣe fọ́kọ́ mi náà ti tó wá má pọ̀ lọ torí torí ẹgbẹ́ rẹ̀ torí tó bá tó ìjọ tó bá fi lè jáde lẹ́nu kó rẹ̀ nígbà mọ̀ kúkú ọ̀nà bàbẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ pín ṣe mọ́ sọ́rọ̀ pé àbí kíkí ni kọ́kọ́ tó dé ó ti lọ lóríṣìíríṣìí ogun kó bá lè lálàáfíà àwùmọ̀ ẹmá ṣe ráyín léṣe overdose ẹmá ṣe ráyín léṣe ẹ̀dá tọ́lọ̀ wọn bá dá ọkùnrin nípa àwá kì í gbó bọ̀rọ̀ ẹ̀dá tọ́lọ̀ wọn bá dẹ̀ ìnípẹ́ bí kì bá ń ṣe bẹ́ẹ̀ nílé ìdásọ́rọ̀ ilé onílé kò kàn mí ò wọ́n mú yàn pé ti ní àmà husband ní àmà wife kan ṣe dọ́jọ́ ọkú ńgbọ́ ọlọ́run bá fẹ́ gan ọkùnrin lẹ́yìn ojú rẹ̀ ajá ẹ̀wọ̀n pé lọ́wọ́lọ́wọ́ sí wà ní ọmọkùnrin ọkùnrin tí ọba ìtí ìkú ti bí ò tí ìkú ètò ọlọ́run ọba ní tó ṣe sí wa lára ẹ̀hẹ́n kó wá jẹ́ nìkan ṣó ni ẹ̀rẹ́kọ́ àwọn ọmọ silence mẹ́pẹ́ ó tọ́jẹ̀ ni o ẹ má dájú àwọn ọkọ̀ yìí ẹ kí wọ́n lẹ̀ fi wọn ẹ bá wọn bẹ́rọ nínú ìtẹ̀kà àbùkù kó fún wọn lówó ẹ máa fi sínú bẹ́lọ́n ọlọ́njọba fọ́kọ̀ mi lówó káàkiri yìí pọ̀ tààrà kọ́nbà lè fi ṣojú ṣe fún gbogbo wa tó bá jẹ́ kan ṣoṣì lẹ́yìn ẹ̀wọ̀n gbòòrò àwọn ọmọbìnrin pọ̀ gbòòrò wọn wọkọ̀ ètò ẹ̀wà kan fún ọkọ̀ tí ẹ̀ ti ń wa lọ́wọ́ ẹ̀ ti rẹ́ nìkan ẹ̀sẹ̀rẹ́ nìkan gbogbo ẹgbẹ́ ẹ fún mi máa bá sísà yẹn sọ̀rọ̀ tó bá ti jẹ́ ìfúnra ara iná lẹ nàmílẹ́tì rẹ̀ kalẹ̀ pé káàbù lọ fún ẹ́ ẹni ẹlẹ́ẹ̀kẹ́rin ọlọ́run bá òpó òun kò fún wọ́n náà wá ní láwọn ẹ̀nà lè máa láàrùn ká ní pé mo lọ ní owó lọ́wọ́ láwọn ẹ̀nà lè máa láàrùn ká ní mo lọ jẹ ṣù yìí láwọn ẹ̀nà lè máa láàrùn gbogbo ọ̀gbà ló ń gé ìkàjẹ́ pé ah! láwọn ẹ̀nà lè máa Láwọn náà lè bàbá láyé tó ń gbé pàtó wà ní àdúgbò yìí àwọn aláyé tó ń gbóṣù káwà àdúgbò yìí àwọn aláyé yẹn à ọ̀nà ọ̀bá wọ́n máa jẹ́ kánífà lọ́dọọdún ni wọ́n gbà ládùúgbò wa ọlọ́run láwọn náà lè máa láàrin láàmìlì tó fi yìí bí a máa lè rìn fòláàní wọ́n á ṣe bẹ́ẹ̀dì fúnra wọn bí a máa lè fòláàní wọ́n á fi ṣe fún ìyàwó bí a máa lè fòláàní wọ́n á fi ṣe fún àwọn ọmọ bí a máa lè fòláàní ó ní tó yẹ bá lọ dé lásán wọ́n á ṣílé ijó wọ́n á tẹ̀sí sílé ijó wọ́n á tún sílé à Allahu Akbar. Láwé lébè. Ẹwọ́n tó rẹ̀ tí owó fún. Bí a máa lè bọ̀ láàánì. Wọ́n ní kọmà rúbọ̀ ń kọ́ ọmọ jẹrẹ wa. Kọmà lọkùn wa, kọmà jókò máa wù wọn. Wọ́n bá ṣe ń fọ́ ọ̀tún náà ni wọ́n máa fò sí fún wọn. Wọ́n ní kọ́ jó wa bá ń bá ẹ̀kọ́ máa fọ́ pa. Bí a máa

صلى وصام لأمر كان يطلبه لما قضى لما قضى الأمر لا صلى ولا صام لما قضى الأمر لا صلى ولا صام صلى وصام

àjọ sọ̀rọ̀. Ọ̀nà wọn fẹ́ ti kà. Sọ́là wọn fọ́ máa. Lè ámọ̀rin. Gáà náà yẹ ti ló mú Lẹ́àmúrin káàna yàtí lògóhún. Torí pé ilẹ̀ ò tí ì ni. Lẹ́àmúrin káàna yàtí lògóhún. Torí kò tí ì ríṣẹ́ ni o. Lẹ́àmúrin káàna yàtí lògóhún. Torí bísínẹ́sì ò tí ì kẹnu ni o. Lẹ́àmúrin káàna yàtọ̀ lògóhún. Ṣùgbọ́n. Lámà kọ̀dọ̀ lámúrò. Nígbà bọ́ sí. Lámà kọ̀dọ̀l amúrù. Ìgbà tí bísínẹ́sì kẹnu. Lọ́mà kọ̀dọ̀l amúrù. Láàfọ̀lá. Wà láàfọ̀ọ́mà. Kò sí sọ̀dá tù mọ́. Lọ́mà kọ̀dọ̀l amúrù láàfọ̀lá wà láàfọ̀ọ́mà. Kò sẹ́nu jọ̀mọ́ àwọn tó bá ṣe kí bá ti mú báyìí bẹ̀rẹ̀ wà sí àwọn àjìdí nínú ẹni táì wá sí mo bí sí gan. Ṣọ́ọ̀kì mi wà lọ́nà ń Ọ̀kọ́lù ẹ́. The time is money, you know, We don't just use our time like that. And then any time, ní ìrá yìí, but nígbà kan, nígbà ìwọ́n náà sọ I do kan. Àdúrà gba owó ajá kan fìdá sí. Eh, Àdúrà ti gbà tán. Àṣùndàgbò mẹ́sàn. Ọwá sùn. Láìlà ìlàlà. Kùránì dúró pẹ̀lú kẹtẹ̀jọ orúgbọ́ máa máa rẹ̀ ní èrè pé àwọn olóòrùn ìdájọ́ ah, ìfàtọ́rọ́ ní ti ẹ̀ṣánú, àṣà àárín àwọn tí mo wà gbàgbọ́ nínú ti ẹ̀.

ó náà máa gba aládàkú náà náà. Bàlẹ̀rí na kàfàrú kò tí a tí láwọn mùsì ààbọ̀n mi náà rí yóò sọ́bù mi fàókèrò oóṣe himulhami. Ibi náà ni a máa dín dúró lónìí. Ibi aláwọn ta gbọ́lẹ̀ ní máa ṣe ní bàlẹ̀ jàbúrú fàtà Ó yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀